miyetti allah ọlọ́run ọlọ́jọ́ òní òní fún yín ṣe o inú àwọn ọmọ ẹgbẹ́ onímàálùú tí wọ́n ń pè ní miyetti allah ń dún ṣẹ̀kẹ̀ báyìí ni o béèyàn bá sì gẹṣin nù wọn kò ní kọsẹ̀ rárá kí nìdí abájọ ọ̀dùnnú òjijì báyìí bàbá wọn ni o bàbá kan ṣoṣo náà tí wọ́n ní ní nàìjíríà ààrẹ muhammadu buhari ààrẹ buhari ti kéde pé gbogbo ibi táwọn onímàálùú ń gbà tí wọ́n sì ṣe sínú òfin nàìjíríà tọdún 1959 kí wọ́n jẹ́ káwọn màálùú bẹ̀rẹ̀ sí gbabẹ̀ kíákíá káwọn darandaran yìí àtàwọn èèyàn ìjọba sì gbà wọn lé ojú ọ̀nà màálùú yìí lọ́wọ́ àwọn ìpínlẹ̀ gbogbo ìyẹn nínú àwọn ẹgbẹ́ onímàálùú yìí ṣe ń dùn tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ wọ́n ní Buhari ti fáwọn nílẹ̀ ní gbogbo Nàìjíríà ibi tó bá wà wọn làwọn lè rìn sí nígbà taburú bá bẹ̀rẹ̀ sí báwọn ọmọ ẹgbẹ́ onímàálùú yìí wọn ó padà lọ sọ́dọ̀ Buhari láti béèrè ohun tó wí nítorí kò sí tàbí ṣùgbọ́n kan ń bẹ aburú yóò bá wọn bí wọ́n bá rìn lórí ilẹ̀ onílẹ̀ tí wọ́n bá ń tìpínlẹ̀ kan dépínlẹ̀ kan tí wọ́n níjọba àpapọ̀ kan ló fáwọn láṣẹ Ọlọ́run nìkan ló mọ ibi tí Buhari ń gbé ó dàbíi pé bàbá náà kò mọ kinní kan ń po orílẹ̀-èdè mọ́ rárá ó ṣáà ń ta rágbárágbá kiri ni bí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ báwo ni Buhari ó ṣe máa sọ̀rọ̀ òfin 1959 lásìkò yìí òfin tí wọ́n ṣe ń gbà sípínlẹ̀ orílẹ̀-èdè yìí jẹ́ mẹ́ta péré òfin tí wọ́n ṣe ń gbà tọ́pọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé sì ń fi màálùú jókòó káàkiri báwo ni Buhari ó ṣe máa sọ̀rọ̀ òfin ọgọ́ta ọdún sẹ́yìn tó sì ní kí wọ́n máa lòfin náà lásìkò yìí bẹ́ẹ̀ lẹ́yìn òfin yìí ni wọ́n dápínlẹ̀ gbogbo sílẹ̀ ẹ̀yìn òfin yìí ni wọ́n fáwọn ìpínlẹ̀ yìí láṣẹ láti ṣàkóso gbogbo ilẹ̀ àti igbó tó wà ládùúgbò wọn èyí ni pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló nílẹ̀ tó bá wà lágbègbè rẹ̀ àti gbogbo ibi tó bá yí i ká bó bá jófin náà kò yé Buhari kí ni wọ́n ń kọ̀wé béèrè ilẹ̀ lọ́wọ́ àwọn ìpínlẹ̀ sí nígbà táwọn onímàálù yìí kọ́kọ́ dé pẹ̀lú oríkórí wọn nígbà táwọn ìpínlẹ̀ wá láwọn onílẹ̀ fún Fúlàní onímàálù Fúlàní apààyàn àwọn ọmọ olè tó fẹ́ fagídí gbọ́hun lóhun nígbà náà ni buhari mọ̀ pófin kan ti wà láyé àwọn olóṣèlú àtijọ́ kófin náà bẹ̀rẹ̀ iṣẹ́ àbí kinní kan ń dààmú bàbá yìí lóòótọ́ ni ṣáwọn tí wọ́n ń sọ pá ìyá ara bàbá yìí ti wọ̀ ọlọ́pọlọ ǹjọ́rọ̀ àwọn òjá náà báyìí àbírú òfin wò rèé lẹ́yìn ọgọ́ta ọdún bẹ́ẹ̀ bá ráwọn mìyẹ́ tí a là ẹni kí wọ́n má yọ̀ láyọ̀jù o kí wọ́n má yọ̀ láyọ̀jù nítorí buhari ò ṣe wọ́n lóore ó kàn fẹ́ fà wọ́n àtẹ̀wọ̀n òjijì lọ́wọ́ ni o ẹ ń bá kó màálùú worí ilé onílẹ̀ ohun tójú ẹ̀ bá rí kó yá faramọ́ ni o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí